ena anowe vinano enabo inkpevide ora gbasa go vinano anowe vinano enabo inkpevide ora gbasa go vinano miboho jesu gbe nu vinamo anobono ma mau gbe nu vinamo anobono anowe vinano enabo inkpevide ora gbasa go vinano anowezirano enaboyikpezire boragbasa govidonano miboho jesu gbe nuvinamwanobono Me boho mau bem, nu vina ma no bono. Sin pipi, sin pipi, anoé. Sin pipi, sin pipi, anoé. Mi se no nu vila bo. Sin pipi, sin pipi, anoe. Divida gbe ma yomo, anoe. Sin pipi, sin pipi, anoe. Sin pipi, mi se no nu vila bo. Sin pipi, sin pipi, anoé. Sin pipi, dividi to ma yomo. Sin pipi, sin pipi, anoé. Dividi to ma pipi, sin pipi. pipi, I know it. Miss I know no I know it. Si pipi, si pipi, I know it. Bíbẹ̀ lọ́wọ́ ẹ̀yẹ gbà ẹ́ mi dá mi ní sè. Bíbẹ̀ lọ́wọ́ ẹ̀yẹ gbà ẹ́ mi náà ṣe la. Bíbẹ̀ lọ́wọ́ ẹ̀yẹ gbà ẹ́ yẹ dá mi ní sè. Bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀yẹ gbà ẹ́ mi náà ṣe la. Òhó ẹ̀ máa má ládàá de ẹ̀ka eh, ra ìmẹ̀ẹ́dẹ́sù. oho edotorerere ekara imendesu bibelankowaye gbẹye yera mi ni se bibelankowaye gbẹye mina sela simpipi simpipi anọwẹ simpipi simpipi anọwẹ simpipi jìvìdàgbẹmayọmọ simpipi simpipi. I know it. Sin pipi, sin pipi, I know it. Sin pipi, sin pipi, I know it. Jivi dagbe ma yomo. Sin pipi, sin pipi, I know it. Sin pipi mi zano nu vilabo. Sin pipi, sin pipi, I know it. Sin pipi a jivi din to ma yomo. Sin pipi, sin pipi, I know it. Sin pipi mi zano nu vilabo. Sin pipi.